dawa Nigeria. a ti sọ pé lára ń tí ọrùn pọ̀ mọ́rọ̀ ọdún ààwẹ̀ òun ni ká yọ jáká ọ̀pọ̀lọpọ̀ ní máa wá béèrè pé kí là á máa fi yọ jáká nígbà máa fi yọ jáká ní kúùtù bàlàdì kúùtù oúnjẹ tí wọ́n ń jẹ nílùú téèyàn ti fẹ́ yọ jaka láyà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam támúrù táwa sọ di ìpápánu lónìí o làbídùn táwa sọ di kíni ìpápánu lónìí o bí ìgbà téèyàn lélùbọ́ lé ni bọ́ ní làbídùn láyà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam òun làbí ìdí anabi anabi ní baytun laysa fihi tamurun ahluhu diya baytun laysa fihi tamrun ahluhu ilé tí wọn ò ní làgbẹ́dùn lé eléjì làwọn ará lé náà toroko ń jẹ ni láyà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam nípa báyìí kọ́dà láyà nẹ́bì la ẹ̀ fi rí ló fi wá nù àhàdìsí pé sa'un min èèyàn lè yọ jáká pẹ̀lú kíni làgbẹ́dùn ó lè yọ min o lè yọ mimburin àwọn oúnjẹ tí wọ́n jẹ láyé ànábì sallallahu alayhi wa sallam. bàbá wa ní ká wò ó ìlú tó ń kálukú wa ń gbé ní ọwọ́ àdìtámì téèyàn fi yọ jáka ànábì ọ̀dà kọ ráìsì nítorí pé kò sí ráìsì nílùú Madina láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àsìgbó ẹsẹ̀ pátápátá gbáà ní kéèyàn wá pé bíbí àní kó fèrè sí yọ ọ́ jáka ńlọrin àti nàìjíríà àsìgbó súnà àsìgbó ẹsẹ̀ yìí irú kò táwọn oúnjẹ tá nàbí kà yí dúró sí Madina njọ náà àwọn oúnjẹ tó bá dúró ń po rẹ̀ nílùú tí wọ́n ń gbé nìna fún náà ní ọ̀bí yọjá ká lápèjúwe Nàìjíríà ń bì nílẹ̀ Yorùbá ń bì ìrẹsì èrè kíndùn ni ọkà bàbà káàrí àgbàdo àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ń tí a mọ̀ pé oúnjẹ ni àmọ́ ẹnu observation kan tẹ̀m̀bíwù kan ká pàkíyèsí ara wa sí ọlọ́run sọ́nú alukur'an kẹrí nínú suratul baqara ọlọ́run ní wàlá tayammamul khabitha minhu tunfiqun walastum bi akhidhihi illa an tughmidu fihi ọlọ́run ní ẹ jẹ́ ọjẹ́ ńgbà tọ́rọ̀ bá dọ̀rọ̀ jáká ọ̀rọ̀ sàká ọ̀rọ̀ sàrà tayama mọlifọ bíi saminu èyí tí ò dáa ní oúnjẹ òun lọ tọ́ sáwọn aláìní ọlọ́run yẹn má rí bẹ́ẹ̀ ọlọ́run wọnù wa wàlá tayama mọlifọ bíi saminu tó ń fi kú ẹ má jọ jẹ pé ní tí ò tá a fẹ́ dànù òun láwàá pé ọlọ́run jẹ ìdí sí àsìkò jákàyè ìrẹsì tí bù ni ọkà bàbà táwọn kòkòrò ti kó sí ni ẹwà tó ti ní kòkòrò kéèyàn lọ ka Suratul Baqara wala tayammamul khabitha minhu tunfiquna. This is Dawa Nigeria.